them and uh, Mr. Shopeju removed the knife with him and cut off the woman's head. And before he cut off the woman's head, he put the blood of the woman in the seven calabashes the seven people were holding. And I was asking him that, you did not tell me that you are going to kill this woman. No? Oh? He said that that is the, uh, the way they are going to do it, that they cannot tell me everything that they are going to do. àìmọ̀nà òun náà là á dá pàdé pàdé ibi pàdépàdé náà ni ìkànnì wò tv a tún e lónìí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wà nínú ilé kí lóhun tí mo gbé dé ọ́pdéètì ni o èyí tẹ́ ẹ ti ń retí tipẹ́tipẹ́ àtọ̀tún àtòsí ẹ̀ a ti gbájọ́ a sì ti ṣà fẹ́lẹ́fẹ́lẹ́ ó wàá kú kẹ́ ẹ jókòó kẹ́ ẹ bá wa fìfẹ́ gbọ́ bẹ́ẹ̀ bá wa ti ń gbọ́ tán tẹ́ ẹ bá lọ́rọ̀ sọ ẹ ẹ ti mọ bàjí máa ń ṣe bó bá ti wá ya yín ó ti yá o ẹ jẹ́ àjọ lọ kájọ gbọ́ wọn. and Mr. Sopeju removed the knife with him and cut off the woman's head. And before he cut off the woman's head, he put the blood of the woman in the seven calabashes the seven people were holding. And I was asking him that, you did not tell me that you are going to kill this woman. No? Oh? He said that that is the, uh, the way they are going to do it, that they cannot tell me everything that they are going to do at that very place. ohun tí àgbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà. Hmm na wetin the pastors wey dey for one court tell their new pastor wey dem wan initiate but wait pastor get court wey dem dey do like you know courtist pastor people say dem get court the reason why i ask this question be say get one pastor na young guy you know this guy he, get him own church and you know him na teacher too everything dey okay with am i no know where him go jam all these people wey be say dem sef dem be pastors for other churches you know dem gonna tell am say if you want making church the boost make everything the day, so you get some kind rituals where you go do Sure you understand so the guy gonna say okay rituals o oh, no problem and everything before you know church okay im don't agree so okay im go do that thing Sure you get so now this guy will be pastor so im get one mother of three or so way in the date for inside the church codedly Now pastor oh, but in the date one woman for their church codedly wey nobody know so when all those court people all those other um, pastors wey dey wey dem dey the same court together tell am say okay we go drop one person wey dem go use do rituals you know bury the person inside church so him no know who him go carry so make dem use him come decide to talk say okay o oh, make dem use the woman you know the woman wey him dey date codedly na so dem kpai this woman for inside church you know kpai am bury am inside church what is it with burying people inside church like wetin dey sup ogun state people kí ló ń ṣẹlẹ̀. said that they are going to collect a ransom so they collected the names of my members and picked the woman that she would be the one they are going to take and having taken her having mentioned her they asked of they asked from me where she was living and I told them that she's living at Wasemi. So on the 21st around on 21st of March around uh, 10 11 10, 10 to 11. Some of one of them came. PM. One of them came to knock at my my door at my residence, saying that some people are waiting for me in the church. So on getting there, I saw Mr. Ashokpeju and the woman with another seven occultic members that I cannot identify. Those ones were putting on black and red rope with uh, seven calabash uh, with them. So, Mr. Shukweju, I was asking him, why did, uh, how did he get here? Because I did not see the vehicle. I also saw the woman. I give, I gave their names, uh, the names too. I saw the woman with them. She was tied and her face was covered with a red cloth. So on that very day, I was asking Mr. Shukweju why how he got how he got there. Then he told me that ohun tí àgbà fi because they did not bring vehicle to my house and he was on the same at his church he was uh, at his spirit mountain that night so he started that one on the 20th of march through 20 through 26th something like that 26th so it was on wednesday evening around 10 p.m to 11 p.m that i saw them and mr sopeju removed the knife with him and cut off the woman's head. And before he cut off the woman's head, he put the blood of the woman in the seven calabashes the seven people were holding. And I was asking him that, you did not tell me that you are going to kill this woman. No. Oh? He said that that is the, uh, the way they are going to do it, that they cannot tell me everything that they are going to do at that very place. Later, after he has already collected the blood, he removed the woman's head completely and the ants. At that time, I was shaking and I could not hold it anymore. When they saw it on me, they said I should go back to my room. I should go inside. I also asked them that you are cutting off the woman's head. What do you want to use the woman's head and the ants for? They said that there are other members that must partake in the in what they have caught that they need to share it. And the woman that was with uh, him was holding a big calabash painted white So it was in that white calabash they put the head and the hands of the woman. So telling the woman to hold it very well that it must not touch the ground. I told them that how are they going to do the body? They said that I should go my way, that I have already completed one stage of what they asked me to do. And when I returned back to my room, I came back in the early morning to the church. I did not see the trace of anything or anywhere was dug. So it was on Sunday morning that I saw a place that was cracked inside the church room. So on getting there, I removed the shovel and I removed the uh, the sand at that very place because because I was suspicious that something was there as the something the ground swelled up on that day. So as I removed the sand, I saw the woman with the white uh, they used to cover her there because it was already time to service, I covered it back and I went to the back of the truck and dug more, uh, more ground on the corpse. So I was pondering over it that how am I going to do it? How am I going to do it? Until when it was Wednesday, I came, I was at the church. When I returned from the school, that was when I saw the police that came to arrest me. And when they arrested me, I denied at first But later, when they got to my site, they discovered the woman's corpse and I reviewed everything to them. Ẹ máa káàbọ̀ padà o sórí ìkànnì Wo TV nítorí pé àdéhùn làwa dúró lé lórí pé a ò ní fi jújú bò lójú bẹ́ẹ̀ náà ni a ò ní jẹ́ kí tiyín ó di sí gbogbo èyí tó bá jẹ́ kẹ́ ẹ gbọ́ ó dá mi lójú gbogbo èyí tẹ́ ẹ wò yìí ẹ ti ṣe àwọn èyí tó jẹ́ ìkìmí ọ̀rọ̀ nínú wọn ẹ dẹ̀ ti bá mi dì wọ́n mú bẹ́ẹ̀ bá wá ní ọ̀rọ̀ láti sọ tẹ́yìn náà wò pé ẹ ní ìdásí ohun tí ẹ lè fi kún tí ẹ lè fi sún ètò wa síwájú ẹ bá wa pàdé lórí comment section o kẹ ẹ kọ síbẹ̀ ẹ fi ṣọwọ́ sí wa kẹ ẹ dẹ̀ nígbàgbọ́ wípé á dí ọ̀dọ̀ wa ń bí àwa náà á wà jókòó á ṣe àṣàyàn lé lórí a ó sì mú èyí tó jẹ́ ìkíni inú ẹ̀ ńkọ́ a ó tẹ pẹpẹ ẹ̀ síta fẹ́yìn olólùfẹ́ wa ẹ má gbàgbé láti bá mi like láti bá mi share kó go viral títí wá dìgbà míì táwọn tó ń jọ máa pàdé lórí ìkànnì Wo TV bákan náà ẹ kú ọ̀rọ̀ ajé nìyí.